ìlẹ̀rọ̀ twenty six mo lálàá pé mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ ẹni tí ó bá bú ọ ní ẹ̀ẹ̀kan péré ó ti sọ àlùjọ náà rẹ̀ dànù. ìwọ sáàmù wò wọ́n níran fi wọ́n sílẹ̀ fún èmi ọlọ́run subhanahu wa ta'ala bí mo kàn ṣe lajú nìyẹn. ìlẹ̀rọ thirty nine ìlẹ̀rọ sọ báyìí pé. mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ilẹ̀ rọ̀ ẹnikẹ́ni tí ó bá ń takò ọ́ ń jẹ́ kí àwọn màláyíkà fún ní èèní jẹ́ kí àwọn màláyíkà fún ní ẹ̀san ìrun rẹ̀ títí yóò fi di ọjọ́ ìdájọ́. tí ìrun rẹ yóò fi bàjẹ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ń tako òdodo ìní ọlọ́run subhanahu wa ta'ala bí mo kàn ṣe lajú nìyẹn sẹ́mọ̀ pé lẹ́ẹ̀ka àti mọ̀túmọ̀ òdodo èmi òdodo èmi ọlọ́run pé àlá rẹ̀ ní rí sí ó ti wá gbé bọ́ta bíi ní ìsìn. ti wọ́n. láti inú àlá ìrìn àjò pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. ọlọ́run lára pé òun àti ànábì jọ ṣe ìrìn àjò ok ní ẹ bá tún gbéra kúrò níbi tí ẹ wà ní ẹ bá lọ sí ibòmíràn bí ẹ ṣe wá ń lọ lójú ọ̀nà tí ẹ bá pàdé ọ ni ẹ bá pàdé ọkùnrin kan tí mi ò rí ojú rẹ̀ ó wá sọ pé ẹ dúró kí ẹ gbọ́ dáadáa o ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run subhanahu wa ta'ala ilẹ̀ rọ̀ ẹ̀yin ènìyàn tí ẹ bá fẹ́ ṣe àṣeyọrí nínú ayé àti lálùkìyàmà ẹ kò gbọ́dọ̀ yọ ẹni kankan ẹ kò gbọ́dọ̀ yọ ẹni kankan sílẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wò ọlọ́run ànábì ìlẹ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe oríire láyé àti ní àlùkìyàmà ẹ kò gbọ́dọ̀ yọ ẹni kankan sílẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta o ẹni tí ó bá fi lè yọ ọlọ́run subhanahu wa ta'ala kúrò ti ṣòfò ẹni tí ó bá yọ ànábì sallallahu alaihi wasallam ti ṣòfò ẹni tí ó bá yọ ìlẹ̀rọ̀ kúrò ti ṣòfò ìtọ́kọ ni mò ń kà o èyí fi tẹ̀mí kún o ìlẹ̀rọ̀ forty two. ẹni tí ó bá gbọ́rọ̀ sẹ́mi ànábì sallallahu alaihi wasallam lẹ́nu ó ti gbọ́rọ̀ sí Ọlọ́run subhanahu wa ta'ala lẹ́nu ẹni tí ó bá gbọ́rọ̀ sí ìlẹ̀rọ̀ lẹ́nu ó ti gbọ́rọ̀ sẹ́mi ànábì sallallahu alaihi wasallam lẹ́nu ẹni tí ó bá kọ̀rọ̀ sí ìlẹ̀rọ̀ lẹ́nu ó ti kọ̀rọ̀ sẹ́mi ànábì sallallahu alaihi wasallam lẹ́nu nítorí ọlọ́run subhanahu wa ta'ala máa ń gbé apá kan ga ju apá kejì lọ o ìlẹ̀rọ̀ forty two ló gbọ́ yẹn o ìlẹ̀rọ̀ forty three nígbà tí ẹ dé inú ilé iná ni ẹ bá bá ẹnìkan níbẹ̀ tí ó pupa fòó ni ẹ bá sálámà sí ẹni náà ni ẹni náà bá sọ pé ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam nínú ẹni tí ọlọ́run subhanahu wa ta'ala gbé dìde tí yóò gbé dìde lálùkìyàmà tí ọlọ́run subhanahu wa ta'ala bá polongo pé àwọn ìjọ ànábì sallallahu alaihi wasallam dáa àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ dà àwọn tí wọ́n ní fi ànábì sallallahu alaihi wasallam dé ògóńgó dà mo wá fi orúkọ ọlọ́run subhanahu wa ta'ala tí ó ga jù búra ọba tí kò sí nǹkan mìíràn mọ́ lẹ́yìn rẹ̀ ọba tí ó jẹ́ ọ̀kan ṣoṣo ọba tí ó dá ìmọ́lẹ̀ àti òṣùpá ó dá nǹkan tí ó mí àti nǹkan tí kò mí òun ni ọba lágbára ìwọ wò ó bí mo ṣe kí ọlọ́run subhanahu wa ta'ala tó mo wá fi gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí búra pé ilẹ̀ àti ọmọlẹ́yìn rẹ̀ ni ọlọ́run subhanahu wa ta'ala yóò tún gbé dìde lẹ́yìn rẹ o. nígbà tó fi gbogbo àwọn pèrèàbù tán ọwọ́ à ń sọ nísìnyí pé ọlọ́run sọ fóun pé ìlẹ̀rọ̀ ìjọ míì tí ó wà lẹ́yìn ìjọ ànábì muhammadu ni ìlẹ̀rọ̀ àti àwọn ọmọlẹ́yìn rẹ̀. ó ní ẹ máa gbọ́ bó ṣe wí o ilẹ̀rọ̀ àti ọmọlẹ́yìn rẹ ni ọlọ́run subhanahu wa ta'ala yóò tún gbé dìde lẹ́yìn rẹ o lẹ́yìn wa ànẹ́bí o sẹ̀rí pàtàkì mi ti dé nù abẹ́rẹ́ báwọn ànẹ́bí ilẹ̀rọ̀ àbí. ilẹ̀rọ̀ forty eight ìpìlẹ̀ ẹ̀rọ sọ pé mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ilẹ̀ ọ̀ èmi ọlọ́run subhanahu wa ta'ala tóbi nínú ọlá ńlá mi débi pé kò sí ẹni tí ó lè ṣe kò sí ẹni tí ó lè ṣe àpèjúwe mi rárá ta ni ẹni náà tí ó fẹ́ máa sọ pé ẹjọ́ ni èmi ọlọ́run subhanahu wa ta'ala ta ni ẹni náà tí ó fẹ́ máa sọ pé ìwọ ilẹ̀ rọ̀ pé ẹjọ́ ni ọlọ́run subhanahu wa ta'ala ni tí irú ẹni bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ kí ó sọ bẹ́ẹ̀ màá sọ pé kí àwọn màláíkà ni ó gbá ẹnu irú ẹni bẹ́ẹ̀ dànù ní bí mo kàn ṣe lajú nìyẹn. ń sọ pé tẹ́nìkan bá sọ pé òun àti ìlẹ̀rọ làwọn jọ ní ọlọ́run òun á sọ ọlọ́run á sọ fún àmàlẹ́kà pé kí wọ́n gbá ẹ̀rú ẹ̀ dànù so ìlẹ̀rọ nìkan ló ní ọlọ́run báyìí ìlẹ̀rọ forty nine mo lánàá pé mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ wọn ò mọ̀ pé aláìlágbára ni èmi ọlọ́run subhanahu wa ta'ala ń fẹ́ nínú ọgbà àlìjánná kì í ṣe nítorí ipò tí ó bá jẹ́ nítorí ipò ni onípò ni kò bá pọ̀ jùlọ nínú àlìjánná tí ó bá jẹ́ nípa kí ènìyàn ní ìmọ̀ ni onímọ̀ ni ó bá pọ̀ jù nínú àlìjánná ṣùgbọ́n o èmi ọlọ́run subhanahu wa ni mo pàṣẹ ní sámà ni pé lẹ́yìn tí ìjọ ànábì bá ti wọ àlìjánná tán lẹ́yìn tí ìjọ ànábì sallallahu alaihi wasallam bá ti wọ àlìjánná tán ìjọ ìlẹ̀rọ̀ ló kù o. mo fi orúkọ mi ti ń jẹ́ Allah búra o bí mo kàn ṣe lajú nìyẹn ṣe rí pé sáìlì ẹ̀rọ yìí ọ̀fẹ́ legun ti ṣé òtítà ní gan lọ. ìlẹ̀rọ fifty one mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ kò sí nǹkan tí èmi ọlọ́run subhanahu wa ta'ala fẹ́ fi ìmọ̀ tí wọ́n ní tí ò ṣe àǹfààní fún wọn ṣe mi ò sì mi ò sì ní ìdí ẹni tí ó ní ìmọ̀ tí kò ṣe àǹfààní nínú àlìjánná mi aláìmọ̀kan ni mò ń wá nínú àlìjánná mi o tí wọ́n bá ń sọ pé o kò ní ìmọ̀ sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ẹni tí kò ní ìmọ̀ wulẹ̀ ni ọlọ́run subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí jùlọ bí mo kàn ṣe lajú nìyẹn. so ti rí pé òfin burúkú ni ẹ má tako òkúrọ so o ti rí bá mi sí so o rí pé irọ́ yẹn nípa sí ni sọrí pé gbogbo táǹkà yìí sì ó ju ti ọ̀rọ̀ wòlíì náà wò lọ. ẹ̀jẹ̀ àtẹ̀wájú ilẹ̀ rọ fifty three ẹ máa gbọ́ o ilẹ̀ rọ fifty three mo lálàá pé mo gbọ́ mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ aṣíwájú wọn lálùkè yàámọ̀ ní ọ́ o. ìwọ ò bá wọn jà sí aṣíwájú láyé o ìwọ má bá wọn jà sí aṣíwájú o àwọn tí wọ́n ń jà sí aṣíwájú láyé yìí àwọn ni wọn ò di èrò ẹ̀yìn lálùkìyàmọ o lọ́jọ́ ìdájọ́ lẹ́yìn ànẹ́bí sallallahu alayhi wa sallam ìwọ ló kù o mo fi orúkọ mi búra wọn ò bá àmọ́ gbà èmi ò gbà o mi ò èmi ọlọ́run subhanahu wa ta'ala ni mò ń pè nǹkan mi o bí mo kàn ṣe dájú nìyẹn o. ìlẹ̀rọ fifty four mo lálàá pé mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ èmi ọlọ́run subhanahu wa ta'ala ti ṣe àlékún ipò gíga rẹ lálùkìyàmà o ẹni tí ọba fi ara gbá láti ara ààrẹ lásìkò yìí tí àwọn màláíkà ń tọrọ àdúrà fún ọ tí wọ́n sì tún ń jà láàrin ara wọn nítorí rẹ pé àwọn làwọn máa tẹ̀lé ọ kiri tí wọ́n ń jà nítorí eléyìí irú ẹni bẹ́ẹ̀ ti di ẹni ìráre níwájú mi bí mo kàn ṣe lajú nìyẹn o. nǹkan bẹ́ẹ̀ o. ìlẹ̀rọ sixty one. mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ mo fi orúkọ mi búra mo fi orúkọ mi búra mo fi orúkọ mi búra mi ò ní tẹ́wọ́ gbà á mi ò ní tẹ́wọ́ gbà á mi ò ní tẹ́wọ́ gbà á kí ni èmi ọlọ́run subhanahu wa ta'ala ò ní tẹ́wọ́ gbà á òun ni pé ẹnikẹ́ni tí ó bá ń yọ zàkà á tí ó tóbi tó òkè húdù lójoojúmọ́ ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀ wá wà nínú àwọn tí wọ́n ń tako òdodo mi òdodo lẹ̀rọ̀ èmi ọlọ́run subhanahu wa ta'ala yóò kù iṣẹ́ iṣẹ́ rẹ irú ẹni bẹ́ẹ̀ dànù bíi èèta ìlúbọ́ni bí mo kàn ṣe dájú nìyẹn that is in ẹ̀rọ sixty one. ìlẹ̀rọ seventy six mo lálà pé mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ o kò gbọ́dọ̀ bínú o nítorí tí o bá bínú èmi ọlọ́run subhanahu wa ta'ala lè pa ayé rẹ́ ipò ṣòro kẹwàá máa gbọ́ odò fáìlì ẹ̀rọ odò fáìlì ẹ̀rọ là ń ká lọ́wọ́ yìí. ẹ má jẹ́ kí lẹ́rọ bínú o tí lẹ́rọ bá fi bínú ilé ayé ó o. parí ó ní nítorí tí o bínú èmi ọlọ́run subhanahu wa ta'ala lè pa ayé rẹ nítorí rẹ èmi ọlọ́run subhanahu wa ta'ala sì ní ìfẹ́ rẹ gidigidi bí mo kàn ṣe lajú nìyẹn that is olùfáìlẹ̀ ọ̀rọ̀ nọ́mbà seventy six. olùfáìlẹ̀ ọ̀rọ̀ nọ́mbà eighty six mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ ẹni tí ó bá ṣe àtakò òdodo mi èmi ọlọ́run subhanahu wa ta'ala ò yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ kúrò níbi òtítọ́ ṣùgbọ́n ilẹ̀ rọ̀ àwọn aláìmọ̀kan níwájú mi ni wọ́n ń takò òdodo mi o bí mo kàn ṣe lajú nìyẹn ṣé ẹ mọ̀ pé ó ti pèrè ní aláìmọ̀kan níwájú olùfà ìlẹ̀rọ̀ eighty eight mo lálàá pé mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ àbí ìwọ ò mọ̀ pé ẹkún ni yóò padà gbẹ̀yìn àwọn ọ̀tá rẹ̀ ni nígbà tí ó jẹ́ pé nǹkan tí ó tóbi tèmi Ọlọ́run subhanahu wa ta'ala ń gbé fún ọ ni wọ́n ń takò èmi ọlọ́run subhanahu wa ta'ala tí mo sì rán níṣẹ́ ni wọ́n ń takò bí mo bí mo kàn ṣe lajú nìyẹn ìlẹ̀rọ ti di kíni ó ti di òjíṣẹ́ ó ti gbó òdìpọ̀ ànábì báyìí ó ti wá wọ po kíni o òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́run. ó du fáìlì ẹ̀rọ ninety two mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ ẹni tí ó bá gbà ọ́ gbọ́ pé òdodo ni mo gbé pé òdodo ni mo gbé iṣẹ́ lé ọ lọ́wọ́ tí irú ẹni bẹ́ẹ̀ bá bẹ̀ mí fún nǹkan kan màá ṣe fún un láì ní í ṣe wàhálà nítorí gbogbo nǹkan pátápátá èmi ọlọ́run subhanahu wa ta'ala ni mo ní ni mo ní ẹni tí kò bá sì ti gbà pé òdodo lọ̀rọ̀ mi ìyẹn ọ̀rọ̀ lẹ̀rọ̀ kí kí kí irú ẹni bẹ́ẹ̀ kí irú ẹni bẹ́ẹ̀ ò kú sàn fún ju kí ó wà láyé lọ bí mo kàn ṣe lajú nìyẹn section tó kẹ́yìn bẹ́ẹ̀ ó jẹ́ péjì kan àkọlé yẹn ni ọ̀rọ̀ àlífà ìlẹ̀rọ̀ paragraph kan nínú rẹ̀ rí o ànábì sallallahu alaihi wasallam kì í ṣe onípò ọlọ́rọ̀ tàbí onímímà tí ọlọ́run subhanahu wa ta'ala fi gbé iṣẹ́ lé e lọ́wọ́ nítorí náà mo fi ọlọ́run subhanahu wa ta'ala búra o ọlọ́run subhanahu wa ta'ala ni ó gbé mi dìde fún gbogbo ayé láti tan súnà nẹ́bí sallallahu alaihi wasallam tí ó ti di òkú jí padà ìparí ọ̀rọ̀ nù. ìyẹn ni kókó kókó kókó fáìlì ẹ̀rọ ọlọ́run ṣàánú wa sọ̀rí pé tó o bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe alihamudulilayi látàsìkò yìí lọ tó o bẹ̀rẹ̀ sí ní ṣe alihamudulilayi alihamudulilayi pé tó o jẹ́ ọ̀kan nínú àwọn ẹni ibi sọ rí pé ò lè lu ọpẹ́ nǹkan wòlíì náà wò ó mú Òṣogbo lọ́wọ́ Ìlẹ̀rọ̀ òun mú Ìbàdàn lọ́wọ́ àbí àwọn sẹ́wọ̀n mìíràn náà àwọn náà mú lọ́wọ́ wọ́n sì ń ṣi àwọn èèyàn lọ́nà àwọn tí wọ́n sì ń tẹ̀lé wọn wọ́n ṣe tá àti fún wọn àwọn tí wọ́n tẹ̀lé àbíkú yìí wọ́n ṣe tá láti kú nítorí wọn ètí wọ́n sì tẹ̀ kúlé lórí náà rèé o.